gèlè aṣọ ìgbàlódé ní ayé àtijọ́ gèlè yìí ó máa ń ju báyìí lọ ṣùgbọ́n a máa ń gé sí méjì nsìn torí pé kó lè fúyẹ́ lórí kí ooru má bàa mú orí èèyàn á ṣe báyìí a lè ṣe báyìí ká bẹ̀rẹ̀ látẹ̀yìn tó bá jẹ́ pé ìyẹn fẹ́ kó parí sẹ́yìn à bẹ̀rẹ̀ látẹ̀yìn à mú lọ báyìí. jẹ́ kó le dáadáa yọ láti ṣe kó le torí pé kó má bàa tú. ìyá ọwọ́ ti ṣe dáadáa bí wọ́n bá ṣe fẹ́ kórè. àti wé gèlè aṣọ ìgbàlódé nìyẹn